الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ ni fún ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala abẹ́lọ́ọ̀bà kó má ṣe gba sọ́láàtì wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ pé مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت النبي صلى الله عليه وسلم ó ní àpèjúwe ẹni tó máa rántí ọlọ́run ọba àti ẹni tí ò kì í rántí ọlọ́run ó dà gẹ́gẹ́ bí àpèjúwe alààyè àti òkú gbogbo ẹni tó bá ti máa rántí ọlọ́run alàyè ni ẹni tí ò bá ti fi rántí ọlọ́run ó dà gẹ́gẹ́ bí òkú al-imam ibn qayyim rahimahullah nínú ọ̀rọ̀ tiẹ̀ ó ní azikiru ṣáájú bẹ́yìnà làábí wà bẹ́yìnà jahannam ó ní ṣe rí ìrántí ọlọ́run ọba yẹn ó jẹ́ ṣáájú ó jẹ́ gàgà láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti iná jahannam léyìí tó túmọ̀ sí wípé gbogbo ẹni tí ó bá ti rántí ọlọ́run ọba àdékè ọlá ọlọ́run ọba bá gbé iná jìnà sínú ẹni bẹ́ẹ̀ ìrántí ọlọ́run sì ní gbogbo tí a bá fi ń súnmọ́ ọlọ́run ọba ló kó sínú àdékèrú bíi lisan ìmọ̀ rántí ọlọ́run pẹ̀lú ahọ́n wa azikiru bilkọ́lbì ìmárọ́tì ọlọ́run pẹ̀lú ọkàn wa azikiru bilijawari ìmárọ́tì ọlọ́run ọba pẹ̀lú àwọn ẹ̀ka ara wa kọ̀ọ̀kan bákan náà azikiru bitasọ̀rùfáàt wàl àkàlà ọlọ́run pẹ̀lú ìṣe títà ń ṣe àti àwọn ìwà wa ká máa mọ̀ wípé gbogbo ta bá ń ṣe pátápátá yasma'u wa yara ọlọ́wọ́n bá ń gbọ́ ó sì ń rí wala yakhfa alayhi shay'un fil ardi wala fis sama nǹkan kan pamọ́ fọ́lọ́wọ́n ọba nínú sọ́mọ̀ àti lórí ilẹ̀ tá bá jẹun tó rántí ọlọ́run ẹ̀san tí ọlọ́run bá máa ṣe fún wa àti ká san fún wa ẹ̀san tó pọ̀ ni ọlọ́run ni wazakirina Allaha kathiran wazakirat àwọn ọkùnrin àtobìnrin tó jẹ́ pé wọ́n máa ń rántí ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ a'adda Allahu lahum maghfiratan ọlọ́run ọba ti pèsè kalẹ̀ fún wọn maghfiratan àforíjì wa ajran 'azima àti ẹ̀san tó ga láàdá tó pọ̀ ọlọ́run bá ti pèsè ẹ̀ kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá rántí ọlọ́run ọba àlejò ọlá ìmáa rántí ọlọ́run ọba ní gbogbo ọba ó ṣe pàtàkì fún wa ká máa rántí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ìyàwó aisha radiyallahu anha ó ní káàna

ó ní tí ànábì bá ní nǹkan kan tó ṣe pàtàkì tó ń dà láàmú lórí ẹ̀mí tí ànábì ní àníyàn láti ṣe àbí nǹkan yìí ó ń fún yíròyíròyìn inú ẹ̀mí ó ní fásíà ìlà sọ̀dà níbòmí ó ní ìdà àzúnáhu àmọ̀ ó ní tí nǹkan kan bá wà tó ń ba ànábì inú jẹ́ sallallahu alaihi wasallam fásíà ìlà sọ̀dà ànábì máa ń ṣẹ́rí lọ síbi kó máa kírun níbi ìrún tó bá ti ń kí ọlọ́wọ́ bá padà mú eh, nǹkan ọ̀bànújẹ́ yẹn amukuro lọ́kọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam irun ti ní wàlá zikiru lọ́hí àtìbà ọlọ́run ní ọ̀nà tó ga jùlọ tí èèyàn lè fi rántí ọlọ́run òun kéèyàn jẹ tó ń kírun kéèyàn jẹ tó ń kírun bàbá ti rántí ọlọ́run ẹ̀sán tọ́lọ́ ọba máa san wá pọ̀ tàbá ti rántí ọlọ́run gbogbo tó bá jẹ́ wàhálà fún wa tó jẹ́ ìṣòro fún wa ọlọ́ọ̀ba máa mú kúrò fún wa tá a bá ti rántí ọlọ́wọ́ ọba ọlọ́ọ̀ máa ṣe ọ̀nà àbáyọ fún wa alẹ́bínà kọ́lẹ̀ láhùnmù náà ọlọ́run ní ẹran sí àwọn èèyàn kan nínú àwọn onígbàgbọ́ òdodo nígbà tí àwọn èèyàn wá bá wọn wọ́n ti kó jọ nítorí ti ní báyìí o wọ́n fẹ́ wá payé ni o àwọn irinṣẹ́ ogun tó kó dání ó pọ̀ gan o àwọn ẹran tí wọ́n kó dání lẹ́ran tá a fi ń jagun ẹṣin ni ẹlífàǹtì ni ràkúnmí ni ó pọ̀ gan o àwọn àdá àti gbogbo ẹ̀dọ́ kó dání ó pọ̀ fàṣà ẹbẹ̀rù wọn ẹ̀dìtì sákòó lu fàzádàhùn ìmáàna èyí tó yẹ kẹ́rù fi bà wọn ìmọ̀ ni wọ́n lè kó ni wà kọ́ọ̀lù wọ́n bá ń sọ wípé hasbuna allah ọlọ́run ti tó fún wa wà ní ìmọ̀lúwà tí ọba tá ń fara sí lọ́lọ́run tí ò lẹ́gbẹ́ látara rántí ọlọ́run ẹ̀mí wọ́n balẹ̀ alẹ́bínà amanu wà tẹ́tùmá inú kòlóòbó hùn bíbí kiri là ọlọ́run ní ẹ̀rọ àwọn onígbàgbọ́ òdodo. wàtẹ́tùmọ̀ ìnà bèbèkìrì ẹ̀ kòlóògùn bèbèkìrì là tó sì jẹ́ pé ọkàn wọn máa ń balẹ̀ tó bá rántí ọlọ́run ala bèbèkìrì la ìtẹ̀tùmọ̀ ìnà kòló ọlọ́run ní ẹlọ mọ̀ wípé dájúdájú ibi ìrántí ọlọ́run ní ìfọ̀kànbalẹ̀ wà ibi ìrántí ọlọ́run ní ìfọ̀kànbalẹ̀ wà ọba ti jẹ́ tó rántí ọlọ́run wàláwùlà káàdà nínà musa bìṣí ọlọ́run ní ṣe rí yónúsù yẹ láwùlà káàdà nínà musa bìṣí tó bá jẹ́ pé kò lọ sí nínú àwọn tí wọ́n rántí ọlọ́run tí ò bá lọ sínú àwọn tó ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run làlábìsà fi ìbàkùnléhí ilẹ̀ ẹ̀yà omi yorùbá àtúwòn kò bá máa bẹ nínú ẹja tó gbé ènìyàn ẹni títí lọ́jọ́ gbégbé àdìsí àmọ́ وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى ọlọ́run ní ẹ̀rọ ti àdọ́bí ẹlẹ́ja ìdáhàbà mọ̀gọ́ọ̀dìgbà nígbà tó bínú kú láàrin àwọn èèyàn fàvọ́nà alànàkọ̀dìrà àlẹ́ ó ti gbàgbé pé kò sí ibi téèyàn fẹ́ sá lọ èèyàn lè sá kó lọ́dọ̀ náà ó lè sá fọ́dọ̀ èèyàn máa ń sá lọ bá ọlọ́run ọba ni fàfẹ́rù ìlà náà ẹ sá lọ bọ́lọ́ ni òun fẹ́ sá fọ́lọ́ fàgọ́nà alàlọ́kọ̀ọ́dẹ́rà àárẹ̀ yìí ó fi wọ́n pé tó ń bá sá fọ́lọ́ òun lè ẹ̀ṣẹ́ fún kádàrà ṣùgbọ́n gbà wá bá rẹ̀ pé à níbi tá a dé ẹja ti gbóhùn mi fanáàdà ọlọ́run ló kígbe pé gbólómẹ́ẹ̀sì nínú àwọn òkùnkùn oríṣiríṣi inú omi tó kó sí òkùnkùn ni nígbà tó kó sínú omi ẹja gbé e ni òkùnkùn ni lọ́dọ̀ àwọn àfáà ní wọ́n lẹ́ja tó gbé e ni ẹja míì náà tún gbóhùn náà nì òkùnkùn náà ni ẹ fi zolomat òkùnkùn lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n sọ wípé ọlọ́run ti sọ fún wa pé òkùnkùn ní omi ìléyàzì ni wéèzì ni layers ni bó ti jẹ́ wípé sọ́mọ̀ tó bá sọ pé sọ́mọ̀ àkọ́kọ́ sọ́mọ̀ kejì sọ́mọ̀ kẹta bẹ́ẹ̀ náà ni pé ìyọba wọlé omi téèjì àkọ́kọ́ téèyàn adé téèyàn bá ń wọlé lọ téèjì ẹlẹ́ẹ̀kejì téèjì kẹta báwọn téèjì tì yẹn ṣe wá lọ nìyẹn òkùnkùn alákọ̀ọ́kọ́ téèyàn bá kọ́kọ́ wọlé omi kò díìpù bí òkùnkùn tó máa tẹ̀lé bó bá ṣe wá ń díìpù bẹ́ẹ̀ náà ni òkùnkùn á ṣe máa pọ̀ sí i. nínú òkùnkùn tí ò ríran tí ò rí kankan mọ́ ó sábẹ̀ pé inú ẹja lòún wà inú àwọn òkùnkùn ló ti wá kígbe aláìláha ilà aláìláha ilà kò sí sọ pé láìláha ilà torí pé bọ́lá ọba sọ̀rọ̀ bí ìgbà tó ń fèsì ọlọ́run bàbá yìí òun ò ní nǹkan kan kò sẹ́ńtà lè fìjọ sí fún àyàfi wọn náà ọba Allah subhana ní mọ́ni fún wọn náà ọba inni kuntu nínú ọgbọ̀n níbi ìlú mo ti ṣàbòsí mo ti bẹ́lú àwọn alábòsí àwọn tí mo sá fún alábòsí ni wọ́n wọ́n ṣe ti náà wọ́n ń ṣẹbọ wọ́n ń ṣe nǹkan ọdún ìlẹ́yìn rẹ ṣùgbọ́n báyìí èmi náà ti di alábòsí bíi tiwọn o ṣùgbọ́n oṣù hánà ló mọ́ ni fún ẹ inú kún tún nínú ọgbọ́n nínú alábòsí nínú ṣàforíjì fún mi pàtàjáde náà láàbù ọlọ́run ní látara bó ṣe ti jẹ́wọ́ ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó jì rẹ̀ bẹ̀ síwájú ọlọ́run pàtàjáde náà láàbù ọlọ́run là dá lóhùn fànàjà ìnáhùn nínú ọlọ́run inú àwọn òkùnkùn ẹja inú odò tó wà àwọn náà bá là á kúrò mbẹ wàkàdá nìkanú jíìlì mìíní ọlọ́run ní gẹ́gẹ́ báyìí la ṣe máa ń la gbogbo ẹni tó bá jẹ́ gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ sọ́lọ́run tó rántí ọlọ́run wàkàdá nìkanú jíìlì gẹ́gẹ́ báyìí náà bá máa ń wọ́n eléyìí jẹ́ rọ̀jà omi lọ́lọ́ ọlọ́run fún wa ní pé ká tábà fi kígbe ọlọ́run ọba ọlọ́run bá máa bà wá ìṣòro kan láwa ló ìlú nàìjíríà yìí a ti pe sí bàbá sí bàbá sí bàbá bàbá ògá wa ló mọ o àbí bàbá òrí ti wá rògbọ́ o a tún ti pariwo ṣé Tinubu ṣé Tinubu ṣé Tinubu òun náà lè má lè ṣe o ohun tó yẹ ká máa pè ní ṣé Allah ìpájà máa pe ọlọ́run ọba àbá òun nìkan ló lè là wá ní ìṣòro ta wà ní ẹ̀yìn kọ́nà máa ṣe là wá bẹ̀. ṣùgbọ́n Yunus alayhi salam nígbà tó ń ké pe ọlọ́run ọba kí ló sọ láìláìlá kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọsẹ̀ àfiwọ́ náà tàbá fẹ́ rí solúṣọ́ nàìjíríà gbọ́dọ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọba subhanak a gbọ́dọ̀ jẹ́ sí ṣàfọ̀mọ́pọ́ náà wọn bá gbogbo gbà ká máa rántí ọlọ́run ká máa fi jọsìn fún òun nìkan ṣoṣo àwọn nǹkan tí ọlọ́run ọba àlékè ọlá ẹni kó lọ gan ni ní alábòsí ní gbogbo wa nàìjíríà ìbàjẹ́ la fi ń bára wa lò àìláàánú la fi ń bára wa lò àbòsí la fi ń bára wa lò a tún bá kú bẹ̀. wá máa gbọ́dọ̀ náà hù ọlọ́run láti àbòsí sí kankan lórí wà láti nkánu homo zọlìlì àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ni wọ́n jálábòsí àbòsí tá ń ṣe fúnra wa òun ló ń fìyà jẹ wá nàìjíríà bàbá fẹ́ rí kẹta fẹ́ rí dẹ́kun àyàfi kó ní kálukú wa káṣẹ́rí padà lọ síbi òdodo àwọn olórí lè kọ́kọ́ lọ ní pírọ́blẹ̀mù nàìjíríà kéfà takùnú yóò wá là àlẹ́ wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe rí òun ló máa dìtàmì irú olórí tọ́nà máa yàn léyìn lórí o àwọn ọmọ nàìjíríà láàánú ara wa ọlọ́run wá yan àwọn olórí tán nírí tiwa rò kí wọ́n ní láàánú wa tá a bá fẹ́ káwọn olórí láàánú wa àyàfi káwa náà túnra wa ṣe kọ́nà máṣe tún ẹnìkọ̀ọ̀kan wa ṣe o kọ́nà fi wá ṣe kò ń jẹ́ dáadáa tá a bá ti rántí ọlọ́run ọba àlékè ọlá tá a rántí ẹ gbogbo ọgbà tá a ṣàfọ̀mọ́ fún tá a sì ń tọrọ àforíjì ọlọ́run ọba àlékè ọlá máa foríjì wá ọlọ́run tọ́lọ ẹni tọ́lọ bá sì ti foríjì báyìí ó ti ṣoríire nìyẹn o wàyí ni làkọ̀fáàrò ọlọ́run ní èmi tẹ́ rí olùṣàforíjì mi nílé onímọ̀ nkáàbà fún gbogbo ẹni tó bá ti túbá wà á mọ̀nà tí wọ́n fi gbàgbọ́ wà á nílà àmàlà tí wọ́n fi ṣiṣẹ́ olóore ìtọ́rọ àforíjì pẹ̀lẹ́nu lásòótó tá a bá ti ń tọrọ àforíjì pẹ̀lẹ́nu a tún gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú ọkàn wa wà á nílà amala saliha ká sì máa ṣe dáadáa ẹlòmíì lè ní lójú òun máa ń tọrọ àforíjì one million ṣùgbọ́n tún ṣe ẹbọ sọ́nà ó ń tọrọ àforíjì one thousand ṣùgbọ́n tún ṣèbàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ wà lẹ́yìnká ti táwùbà ọlọ́run nírú wọn kọ́ lọ́lọ́run wà lẹ́yìn tàbí táwùbàtì àforíjì òtítọ́ ẹni tó jẹ́ wípé ó ń ṣe aburú gbangba sí ní kọ̀kọ̀ àwọn tí àforíjì wà fún òun làwọn tó jẹ́ pé wọ́n ń ṣe aburú wọ́n sì ń túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run ò sọ wípé àní máa ṣe aburú ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní tó bá jẹ́ wípé ẹ̀ kì í jẹ́ṣẹ́ ni. làdáhàbà lọ́hùn bíkù ọlọ́wọ́ bò bá kó yín kúrò nílẹ̀ kálẹ̀ tí ń dẹ́ṣẹ̀ làdáhàbà lọ́hùn bíkù ọlọ́wọ́ bá kó yín kúrò nílẹ̀ wàlàyé àti ibi ọ̀họ̀ ìríkù ọlọ́wọ́ wá mú àwọn ẹlòmíì wá yudnibun ó ní tó bá jẹ́ pé kì í dẹ́ṣẹ̀ ni làzáhàbà lọ́hùn bíkù ọbọ̀ bá kó yín lórí ilẹ̀ láyé á ti bí họ ìrìkù àwa mú àwọn ẹlòmí wa yuznibun àwọn máa mú wá dípò yín yẹn máa dẹ́ṣẹ̀ tí wọ́n bá ti wá dẹ́ṣẹ̀ máa ṣe kíni máa ṣe tí ó bá ti tọrọ àforíjì yajidillaha ghafura rahima abá ọlọ́ọ̀bá pàdé lálàforíjì ní ẹ̀ka pẹ́yọ̀ kọ́lọ́ má àforíjì wa kó má ṣe wa àbẹ̀ ọba kó nàìjíríà ṣe àwa ọmọ nàìjíríà látòrí olórí àti ọmọ lẹ́yìn wa ṣe gbogbo ìlera tó ń wà fún wa báyìí ń kó ìdẹ̀kùn torí pẹ̀lú gbogbo bí gbogbo ẹ ṣe ń lọ inú ìfẹ́ la tún sì wà nàìjíríà ẹ̀rí pé bí gbogbo ẹ ṣe ń lé ọlọ́run tún sọ ọyẹ́ kalẹ̀ nínú pé ọlọ́run bá nífẹ̀ẹ́ wa náà ni àwọn àdúgbò kan wà àwa tó níná ìfẹ́ ọlọ́run ni nínú ètò ọlọ́run ebi a pa àwọn ẹlòmíì wọn tún ní rí lọ́lò ooru á tún máa mú wọn ìnira wa máa borí ìnira sòtáwa náà bá ti túnra wa ṣe. òfin tó ṣe nàìjíríà nínú ìlú tó dáa jù lágbàáyé nàìjíríà àwọn ọmọ nàìjíríà láàdáa kọ́nà máa ṣe tún wá ṣe ló fi jẹ́ pé bá fi ń ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká máa ṣàdúrà pé ọlọ́run bá wa tún ọmọ nàìjíríà ṣe torí kò sí tó ṣe ìlú wa nàìjíríà o àdúrà ká máa ń ṣe ni pé ọlọ́run bá wa tún nàìjíríà ṣe ọlọ́run bá wa tún nàìjíríà ṣe nígbà tí ọlọ́run bá wa tún nàìjíríà ṣe kí ni tó ṣe nàìjíríà òun ṣé òjò ni ọ̀rọ̀ mọ́ nàìjíríà ni ṣé òòrùn ni ọ̀rọ̀ mọ́ ni ṣé ẹ̀kọ́ èkì ló ń dà yín láàmú ni ìmìtìtì ilẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní Syria ẹ wo omíyalé tó ṣẹlẹ̀ ní Pakistan tọ́dún fẹ́ àfẹ́kì wọn tọ́ọ̀ ìdákanú ìdá mẹ́ta gbogbo òní irú ẹ̀ òṣẹlẹ̀ sí wá lì so ìfẹ́ tó lọ ń ṣe fún wa Nàìjíríà pọ̀ ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà yá láìmọ̀re látara bí ọlọ́run wá ní kí ìyà máa ṣẹlẹ̀ sí wa látara ara wa kọ́lọ̀ ọba kó jọ kó má ṣe ìyọnu sí wa o kọ́lọ̀ kó tún wa ṣe lọ́bàdàn láti fi kúrò bánà bá àlè ìhàn rẹ̀ kánà wàhábìlánà mílàdùn kọ́ra ahmed sa'id nàkàntàn wàhábì